ìhun sì dá o wọ́n ní kéyìn wá àyè kẹ́ ẹ bá àwọn ọ̀rẹ́ yín sọ̀rọ̀ tó bá wù yín kẹ́ ẹ ra lẹ̀ àwọn tẹ́ ẹ rò wípé wọ́n lè ní ilẹ̀ lórísun ẹ bá wọn sọ̀rọ̀ kí wọ́n ra ilẹ̀ hmm. káwọn mẹ́ta kan ra ilẹ̀ three plot of eh, three plot ní hmm. ọ̀tán ẹ̀yìn sì dé ẹ̀sìn gbẹ́yọ̀ kan iye òun sì dáa o gbogbo ẹ̀yin ara lé ẹ̀ ṣe dé yìí rò hmm, ẹ dàrò ó dùn dàrò ó dùn dàrò now nígbà kan lẹ́ sọ̀rọ̀ wípé kí àwọn èèyàn wá fi twenty five thousand naira rẹ́gísítà tó bá fi rẹ́gísítà wọ́n máa wà entitled láti lọ sí Dubai wọ́n máa gba three bedroom bungalow wọ́n á ní laptop wọ́n á ní mọ́tò hmm. ẹ dẹ́pẹ́ bá ń yànnàná kíní tá à ń wí yìí. now program yẹn home plan ni orísun tó ṣì ń lọ lọ́wọ́ Orísun estate àti king builder náà ló gbé program yẹn kalẹ̀ hmm. and in fact promo kan wà ta tó máa bẹ̀rẹ̀ lórí program yẹn ń sìn because eh, Orísun television bíi wọ́n ó yẹ ká máa pè wọ́n ní solution provider. Hmm. Hmm. Mọ̀ kí ni Yorùbá solution provider? Ah, ẹni tó ń wá solution sí problem àwọn èèyàn àbí? Bẹ́ẹ̀ni, hmm. ẹni tó ń wá bí àwọn èèyàn ṣe máa gbé ìgbé ayé pẹ̀lú ìrọ̀rùn hmm. àti àlàáfíà. So a, a discover pé àwọn èèyàn ń register but àwọn kan wà wọ́n níṣẹ́ tó ń ṣe nǹkan tó ń wá wọ́n ní ìdówó láti progress business yẹn hmm. so à plan promo kan lọ́wọ́ tó jẹ́ pé pẹ̀lú àwọn fún àwọn tó bá máa register máa fún wọn ní loan one million tí ò ní sí interest lórí ẹ̀. a sọ̀rọ̀ lẹ́yìn ètò. ìyẹn ìyẹn àìṣe àìṣe ń po ìyẹn lọ́wọ́ ni hmm. so àwọn èèyàn máa gba one million naira loan láì sọ interest kò dẹ̀ sí collateral tá a fẹ́ béèrè lọ́wọ́ yín hmm. tó bá ṣáà ti darapọ̀ mọ́ home plan. Hmm. another eh, àǹfààní míì tún nìyẹn but mm. lórí eh, laptop lórí three bedroom ìyẹn náà dẹ̀ ṣì ń lọ lọ́wọ́ ẹ bá mi ṣàlàyé eléyìí gangan gangan ẹ bá mi ṣàlàyé ẹ fáwọn aráalé ti twenty five thousand naira registration tó jẹ́ pé wọ́n máa ṣe home plan. now nǹkan kan wà tó ń pè ní social wealth or networking hmm. ní èdè òyìnbó networking ni bí a ṣe lè kóra wa jọ láti gbé ìgbé ayé àlàáfíà because kò sí ẹnìkan tó lè dáṣe ilé ayé hmm. mo ní ẹ ẹ nílò mi èmi náà nílò yín fún wa láti dé òkè pọ̀ hmm. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ home plan ṣe rí hmm. so bó ṣe jẹ́ nìyẹn. now ṣé tí mo bá mú twenty five thousand wá fún yín nísìnyí wípé mo fẹ́ darapọ̀ pẹ̀lú home plan èèyàn mélòó ni mo ní láti kó wá kí n tó lè jẹ àǹfààní home plan. now home plan ó pín sí ọ̀nà méjì a ní package a a ní package b package a pẹ̀lú twenty five thousand naira lẹ́ máa fi join home plan mm. package b pẹ̀lú ten thousand naira lẹ́ máa fi join package a èèyàn márùn-ún lẹ need. láti kó wọlé láti kó wọlé. kàn káwọn náà wá join. kàn wá join package b èèyàn mẹ́ta péré lẹ need. ah ah oní èyí oní ten thousand naira. ìyẹn àdídì ṣe yẹn fún àwọn tó jẹ́ pé wọn ò rẹ́dì láti sọ̀rọ̀ púpọ̀ àwọn tó ń jẹ́ bí student because bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ àwọn student yìí ṣe home plan a ní student Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University student Òṣìẹ̀lẹ̀ àwọn student oríṣiríṣi àwọn school tó ń ṣe because tí student bá ṣe home plan by the time tó wá máa fi ṣe tán four years míì ni wọ́n ti di landlord hmm. so wisdom tó wà nínú ẹ̀ nìyẹn. Hmm. Hmm. òun lẹ ti gbọ́ yìí gbogbo ẹ̀yin tèmi nínú ilé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá wọ́n ní student tó bá darapọ̀ pẹ̀lú home plan ọjọ́ ọ̀la ẹ òun ní lọ́wọ́ ẹ wọ́n ní àtẹ́lẹwọ́ ẹni rè ẹ wo tèmi kò ní í tàn mí jẹ bẹ́ẹ̀ náà ni àtẹ́lẹwọ́ tiyín náà kò ní í tàn yín jẹ ẹ wò ó pàtàkìtà lọ̀rọ̀ yẹn ní bàtàbà kó má fi ṣèbínú bàbá fi tọmọdé sọ lónìí ẹ dákun ẹ dábọ̀ gbogbo ẹ̀yin bàbá àti ẹ̀yin ìyá mi nínú ilé ẹ bá ń gbà nítorí pé kó ba lè dáa ni àti wípé gbọgbọn orí ṣe mọ́ òun la ṣe sọ̀rọ̀ ẹ gbọ́ mi wọ́n èèyàn kan ní failure today ha, result tomorrow ni o ẹ jẹ́ kí gbogbo èèyàn gbìyànjú kí wọ́n darapọ̀ pẹ̀lú Orísun estate àti king builders ṣe é mọ̀dí nítorí ọjọ́ ènìkọ́ nítorí ọjọ́ ọ̀la ni ẹ̀yẹ́ wo gbogbo àwọn estate ńláńláńlá tàti táwọn èèyàn ń gbọ́ táwọn èèyàn ń gbé ń bẹ̀ táwọn èèyàn ń fi owó gọbọi ra ilẹ̀ níbẹ̀ ní ìsìn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ rèé o ojoojúmọ́ ni ilé ayé ń lajú sí ojoojúmọ́ ni ilé ayé ń lajú sí ojoojúmọ́ là ń lajú sí ẹ jẹ́ kí àwa náà ká gbìyànjú ká darapọ̀ pẹ̀lú Orísun estate àti àjọ king builders káwa náà ká bàa lè donílé lórí ẹ ra ilẹ̀ ẹ ra ilé fún àwọn ọmọ ní o nítorí ẹnìkọ́ nítorí ọjọ́ ọ̀la ni